منها الضلالة وكل ضلالة مرجعها إلى النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إذا جاء الله سبحانه وتعالى يقول جعل الدنيا الصلاة على على رسول الله لصناعين يوم عرفة وإذن وكل

mai daidai gangan da sabo kusa shi ya zai sassamba ɗaya da tsawa ɗaya da cefe shi ne da kai yana ci kafin da tsiriya alƙur'an rafi na yi tsanin yi makanta ya farkar da sakar da ƙwaƙa da gari wannan ice ce tumai sannan masu tumanin na da wani ba kuma sai juma kuma يبعد الله سبحانه وتعالى سكوت شيء سكوت عليه بعد بعد تعشيق كل يبعد تشي وجين عيديه كده مصباح محمد صلى الله عليه وآله وسلم شو وجينا سورة يعني من النبي سورة الفلق mafiya makawa raga shi a cikin sallallahu alaihi wa sallam ya yi ko kamin yadda da ya bayani ne ma wani sure kamin shi sura rukun nasi sallallahu بسم الله الرحمن الرحيم لن شعراتها إلى القرآن بقدم لسنة لم بيع الله alƙalar dangan da ya shi alƙalar shi mbaya Allah subhanahu wa ta'ala alaihi wa sallam dan ke rabbil qadar isya alqadar bari shiga rabbil qadar imana rabbul subh isinya pasti ungar pagan dan ya alqadar dia pasti ungar pagan dan dia alqadar alaihi wa sallam dan Allah subhanahu wa ta'ala esunɔn ka yi ti a lukɔ le ti wo na esunɔn ka mo awɔ ba ti wo na ɛ ko la mo kubi wa ti ti ma la mɛ kila tɔ ko titi yi wo ba lukɔ le ba ti wo ebo wo ti wo le lɛmɔli ba ti wo ti wo ɛ mo ti lɛ mo ti lɛmɔli tɛ ya ebo le tun daga na tɔ ko ta yi ti wo na ɛdala sɛ ba la wa kan awɔ le se a ba kan ẹyẹ na sọ kó ṣí bá ẹ̀dàrà àgbàkúnkú làwọn ṣe láti ìdàrú máa jẹ́ àti ọ́. àti àgámà àdúgbà láàjọ lórí ìyèrè kan bà ní ọ̀ṣọ́ sọ pé èdè gángan lè e sí yan ẹ àìkú kàtàwó bà ní ọmọ ẹgbẹ́ ṣí náà àdúnnù ẹgbọ́n náà wọ́n èṣí bá kula da Muhammadu gangan a wasu ne wani sa kirajin fada dangane da ya ce a gaba da cin kai Allah wa ta'ala wa ta'ala min sharri ma khalaqa isan da mutum ya shiga da sallallahu alaihi wa alihi wasallam wani isin shi wa wa so so ko ga min sharri mun wala sanan da so ko ne ya ce a sallallahu alaihi min sharri daga bayu ta mai sharri daga bayan da da fafo ma a rafa na ta yi shi nan na gada ne kuji yau kuro na da ke waya sarar na ki eh mun ga maza mu yi wa na za mu da na a zakaru zikiri bayan gangan da ya gangan da za mu na muka ta muhimmanci zamu ce ke ne ba da mun su ke من الإنس والجن ويستقبل الجبرين الجاهلين المسلمين من تعاني بوهنا لنمودا نمو غام جاهلون في ويستقبل الجاهلين كيف نما جاهل كورونا في ويستقبل الجاهلين yanzu na shari sun ci cigar tsoro na a shaga tsoro na dan sati sun mun ne in ji gana ko in shaga na fara na ومن شر غاسق إذا وقد نأتي أكاد قرأ من صلى الله عليه وسلم لو جاء يقول ومن شر ke wai kwallo daga bayan teke fata daga bayan teke ku eh daga bayan wọ́n yẹ sọ́dọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ṣẹlẹ̀ ọ̀dẹ̀ ẹgbẹ́ wọn náà ti ń dẹ́gbọ́ wọn ti ń bá yẹn kú ọ̀rẹ́ ìlà wọn kọ́ ọ̀rẹ́ ti di àyè ìlà àjà ọ̀là ní ilé ẹgbẹ́ bàjẹ́ wọn náà ti ń bẹ̀rẹ̀ ilé ọ̀dẹ̀ náà ti ń bẹ̀rẹ̀ bàjẹ́ wọn náà wọ́n yẹ sọ́dọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ wọn. mọ̀nì gán wà á dé ẹgbẹ́ òkú wọn á dùn ẹ̀ fún ẹ̀ ń ungama naye kama yetu ile baba na haya kwa baba yuko katika kani ndoto na baba kwa bwana kwa hiyo leo ele yetu ile baba na aje ni ile kwa ya baba kwa kile kwa baba wao mji twali ndio la atakutaka kujui wamishia wewe kama ni kwa ajili ya kuonyesha ni zao hapo ndio kwa ajili ya kuonyesha Menjaga menetapkan jadwal dilakukan dengan dulmatul lain bagi penulis. Eh, anda jawab sahaja dengan kafir, wajah sahaja dengan bagi wajah dengan nazar bagi wajah syur. Jika awak berhenti jawab dengan muka kita ini, ayat syur lain jawab. Wajah sahaja dengan wajah syur dia bagi syur فإن الظلمة التي ينتشر عندها أهل الشر من الإنس والجن يا شك يا صاحبي كان إبقى شيء ونوع Yẹ̀bàdìsọ̀kọ́ ló sọ̀kú bá fún kí àyíká òyìnbó sọ̀kú ní ìlú kí àyíká ìṣèlú lórí. وإن شر النفاثات في العقد فقلت كان المؤمن كان جاهل صلى الله عليه وآله وسلم ويصلي ومن شر فيه ويصلي الحاج يقول النفاثات ساعات إذا كان فيه من يجي إذا كان فيه هذا فيه يجي nínú ọ̀nà pàdé kan da kai banko da halin da yake cikin kina shiga annabba ta da cikin nan da yin eh shi kan ne ya mu annabi yau e bona gaba ta yin sabon da gudu ni na ya da ya Allah sallallahu alaihi wa ga shi na sha wa man shiga da shi ne shi e shi ne shi je da shi je ki ka tun je shi shi ne da ki da ayo un je da ki da wala ju ya ne mu ya ne ne shi shi a shiga ya an fa sa da ne da da ke sai e shi da ba ta ne ne da da ta ke su a ta a da ke shi fazer ke ka que ba na da kutubu aka ti gbogbo gbogbo gbogbo que gbogbo ti bi ti que ẹ ṣe ka ni kutubu àti òṣè ti yàn que àwọn ọkọ lẹbẹ ti pápá òwò lọ òwò ẹ̀fọ́ gángan ti ṣẹ́ẹ̀lì ti ewu lẹbẹ ti yàn ẹ ṣẹ́ẹ̀lì lẹbẹ gángan àlùfáà sáàtì ìdàgbẹ́gá ti bẹ̀rẹ̀ nínú làásọ̀ wọ́n ti tẹ́tẹ́ ní òṣè fún àti ìdíjà àti ìdíkà tó ń ṣùgbọ́n wọ́n ẹ̀fọ́ gángan ti ewu que ìyá kínú mọ̀lẹ́jà ha náà yẹ́ fẹ́ẹ̀lú pàpọ̀lọ́. Wọ́n ní ṣẹ́rẹ́ ní ìlà àgbàjọ. Sọ̀kọ́lá àti sọ́lọ́lá rẹ̀ sọ́lọ́ kí ààrẹ ní Ní náà.

نجد كل كائن ويشفي حاله إذا حصل ويشفي كل يوم نجد كل حاله ينفذ الجنة إذا حصل الجنة كان ينفذ الجنة إذا كان يكون شيء هو أصلا ينفذ الجنة ɛn asada alɛ pɛtɛtɛ sisan o tɛ tiɲɛ o tɛ taa a kun tɛ tiɲɛ sisan o ka fɔ la wɔ ko wɛ fɔlɔ kɛ ni tiɲɛ ani ka yɛ a kun ye. حقوق المشاهدين حقوق المشاهد ولكن على أي حال صلاة الفجر سورة وأن الله يتلك عقيد سليما يتلك عقيدات سورة النعم وعليك من يجب أن تكون سبب النزول ibada to ka da dani amma da su ko da mai da su da da kankan ne na a ga sababu su duri ce da kankan da sababu su ne su rasu na ne ta kuma ko so Adéjú bẹ́ẹ̀ bá yí ṣe ebi ẹ̀jọ̀ wù mí sí èmi ní ìdí mayà ní sọ́dọ̀ náà ní wà lè sọ́dọ̀ lọ ṣé mo lè yẹ máa wọlé tó yẹ lọ nga yẹ wù mí ǹgá wù wá sí ìyá àti sọ́dọ̀ náà wà ní wà lè sọ́dọ̀ mọ̀ ojú yà á. Ebi ṣe kí náà níbi àṣẹ kí náà kú sí lọ sí ìyá àti ìmọ̀ àbára kó ti ládàá ẹ̀jẹ̀ ti ládàá ẹ̀jẹ̀ ti gbà ti ládàá ẹ̀jẹ̀ ti mai mai tafsiri ke da yi bakare mu yi mai tsarin tafsiri da kare mu mun ga mun shi mun da kadudo mun da ayi mu yo ya da mu mutwa sallallahu alaihi wasallam da bai fa wala lo fa eh da ta kafe da da ya da to ko ni bi ga da ta ke su wala na to ko do ma mu ji ba ku da yi ina ajin illa bi ina so ku la da ta ni da ni mu mun yi ne Allah sòkúnmọ̀ ní lálẹ́ láàájí ètí àti ìtọ́lọ̀ táwà àríwá ìtọ́lọ̀ wọn ẹgbẹ́ ní tí mo lè ní lẹ́kẹ̀rẹ̀ pé túbọ̀ nínú wo ètí ìṣe ìyẹn tí súra púpà àbàdà àwọn na jambo mata da ya alaihi muhammadu alaihi muhammadu mata ce imani ko imani gani yana to muminin dole da mata da mace ne kwai kaji ya ci ke jiwa a cikin ci ina mutu na alaihi muhammadu ta ci wani ezo ga shi nga wa ga la ci ra ra ma ya mu abai la ga mu ci ne ci woro so ke ka ci ajaran shirki hillu silli silli ko a yi ranar biyu wuce kafinci eh mushirki na ba a wuce raya gangan da zuwa ila waje daga ba shi musamman ba wa zuwa da sallar da ayar da alƙur'an da a wuce raya wannan da sai jan da sai halal na sai halal na sai jan jayi eh ba da ga wajibi amma a yanzu da ya kankan da yin da su ga ala da ya mara kula ya ga ala da na fi ẹgbẹ́ ọ̀pá ilé túnra lọ́wọ́ ẹwà ọjọ́ yẹ́nà ìyá ọ̀pá ilé àwọn ọdún náà ní ìṣùgbọ́n náà nígbàdà ìyá ọdún náà láàyè daga ìyá àbò áàrùn gbẹ̀mí àti sáàyè áàrùn àti ọkùnrin àti áàrùn رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا النبي صلى الله عدم سبع آيات المنزلة الليلة لم يرى مثلهن قلبي قل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس قال النبي صلى الله عليه وسلم حديث يوم وصل عليه عن أنصاره قال ابن قال لم ترى آياتي يدعى آية جاينا أنزلت الليل عن شجاع الشينا aya ta kiya ne shi ko ya da aya kiya wa kana ta fahimci da Qur'an da da ya wuri wa ne da ta tafsiri yace nya aya jira da Qur'an da kiya makki wa madani aya aya da wuce makkiya ɗan sura da ko aya ya wa wuce makkiya aya ga ma da kiya madaniya ishe ne a wajen manyan rukun rashi an kakasi mu ke wani gare a da kiyar a da tsura da yawa ko ko da aya da gaba da ke ga kiyar wuce wato an kakasi ne aya da ko tsura da kiyar eh al'adori gangan da sabbali a mace yin kakasi mu da kiyar laili a mace yin kakasi mu da nahari kai an kakasi mu da aya chini ya kisomo na wale walikuwa wamepata hivyo sensation wale vitabu mwanzo mtanzania anayeenda aya chini ya chini chuo ya lam yu'minu hunna fadl ama yaliyo shule ya ya ya mwanzo صلى الله عليه وسلم قال كل عمل بغير الفرج وكل عمل من المسألة إلى معروف عمله إن أن الأعالي الجاهلي إن قال قال رسول الله صلى الله عليه وسلم إن كان صلى الله عليه وآله وسلم جاهلي إن يا ابن آدم أنا أخبرك بأفضل ما تعود لكن المتعاون وأجبني ولا أطاع Yenon kage kwa ina kata nye tanisho we so wa kenge tukwe la papa tuna we sabu tukwe. Ebi leo wa ndo ba tuko ta nye na tanisho we so wa kenge tukwe tanga de ba ye de jona unge ke la papa tuna we sabu tukwe wa so wo ta kala kunja. قال النبي قل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس أتلا كيف يشرب سكون الفاعلين لقبيل السجود ولا أعوذ برب الفلق ولا أعوذ برب الناس أما إنه يلاوي يسمى كنتور من يلاوي فقوبة شركة أدافع يا ولو قلت أدافع يا ولو dia lọ́wọ́ àwọn ìrọ̀sì náà wọ́n lè fa sallallahu alaihi wasallam dan da kaga cikin ga masiri ya tunde ngwe tundu we fa masiri to to ma ne ko ishe tanda ne ko mo yo ne da wuti ma wa de no wala ka de shuwa eh mini ne ka ne ga cikin nga ndo kike ya ta shulo be ngwe ba wa ni de ba ko ko nga yi الإمام السلمي كمل الإمام النسائي يقول عدد عروس عدد عدد daga baba abubuwan ga aka wani fara ga ya ce fara ga a yi abu da yanzu da muke shuka shuka shuka mai yanzu wa zulmatin wa zulmatin shadida ya e ba نجد رسول الله صلى الله عليه وسلم يصلي لنا àmọ́ tí ó wá nínú sọ́nà bá wà nípa ìpínlẹ̀ wáta ẹgbà nínú ikú ṣàrò sáńlá fa àtàràkà náà àti àbújá àlẹ́sì fọ́nbára náà ṣe gàgá àtọ̀lẹ́ inú èké àtọ́lájá nínú na àwọn ìṣẹ́ ìṣẹ́ àlẹ́sì kò mú ثم قال عنده قل كملوني فقلت يا رسول الله مفيدا يا رسول الله ما أقول أنا الدنيا قال عنده يدخل هو الله أحد والمعوذتين حين تمسي وحين تصبح ثلاث مرات تكفيك من كل شيء صلى الله عليه وسلم عليه قال فقل هو الله أحد سورة الإخلاص والمعروضة برد الفلك برد الناس عليه جبتا كراتون سورة سنة حين تنسي كان يبقى لون غاشنا كان لون غاشنا وحين تسلوك كان لون غاشبا وغاشب أمر الإخلاص برد الفلك برد الناس كوبا وغاشي أكبا كوبا ثلاث مرات عليه جبتا تكتيكا كل شيء ọ̀kùnkí àtẹ̀lẹ̀ ewùkúrò lẹ́gbàjẹ́ ewùkúrò iye wú ọ̀kà àmọ́ àrẹ́kùnrin owó ìlú láwọ̀ wọ́n tó gobewa nawa dole da na ya mun da amfana wa tsowa eh tun daga bana su ya wace yi na wa ka kuma da ne cuce fa ta na to ko mu ba to da wa da wa na mu ba da wa eh da ka mu ba da wa mun ci da ku ba nan daga ko ka kuma to ko ki ka mu to ki ko wa mu lo ki an ke na so ko da fara wa da na kin mu ba wa فيما يصنعون تباينوا وكلهم قد مالك العمل والشام حقهم كاد أنت كاد أنت إن هو يعود موقع قوي مسكين له وصل السنة وقع وقع وقع رجع إنه بارك سراي unge shukane kyo ra srae da ne kyo ra kyo ra wo ndo nga

nchi uwanja eh kata eh wale ewo chwala abo no no no dia owo ibi ti so dia ila ibi ko ko Allah wa so ku la ni ko ni wana naishi sote kuelewa tu ngani nabii sallallahu alaihi wasallam kama za awa ila rashi ngani sallallahu alaihi wasallam ake ila awa ila rashi ile ya ni mmoja gari yake ndio wanawa yake maana wanawa yake sasa kuna jamaa kwa hiyo kwa sababu kuma na fata fihi ma intaani kesi kiishiwo nga tasura na wutu kotoko wani shakka na fatati dinu ofe ya ba a kisi na ya yi wuti ce ce shiri ko nna sona mo so kola ne mo mo ni ba da na kin eti yi ne suna Allah subhanahu wa ta'ala kuma na fata fihi ma fakara fihi ma أنا ذات البشير فأنت بعضهم قل هو الله أحد وقل أعوذ برب الفلك وقل أعوذ برب الناس ثم ينتهي ما رفع عن جسده kakarin shi ke tunce na adadin su ko kwando wada ko ta ko ruru su ga kafashi ko ruru ba sai ruga ko ke ne na kafashi ko sai ta fara ne ko ba yi sura ne bẹ́ẹ̀ wá ìmú àwọn lẹ́tà náà tara tafsir ayi yin makari gaskiya wani makata ne shi yin tashi وقال في ذلك بطول لا تفسير النور تفسير القلب يبقى ان شاء الله تعالى ذكر سورة الجويلية أرض عيو كتسر الوعفات من أكيد ورسولين من يوم أن أعجع عمل يجب أن يكون ما تسمع

inú ayé bí gbogbo rẹ̀ lè fi ìjà tó wáyé lò. ẹ ìpò ẹni ti ní ti ní láti ogún báyìí lò. ẹ ọ̀rẹ́ ti lè kọ́ láti lè dájú àtẹ̀sẹ̀ lọ báyìí lò yẹn lè lọ báyìí lò. wà á yàwó àti gẹ́gẹ́ dáadáa àtẹ̀lẹ́sẹ̀ fáwọn mi. الله سبحانه وتعالى إذا عليه صلى الله عليه وسلم وكل على الله جواب الفرج wato fassara na a tsarar da suwa yin ya kada na alfalar da suke ce mura ne ne ba kan kan da ta ko ba shi nan abu aya ta da su ga ko bi da ta shi mun riga innahu asudul mun ga ya subhana ji ma mun ga ta ya ta banda ba a ko sai daga ba ga mu ga ce shi ne da ta da mu ma shi ne ga mu ke shi ne wakila ala shi da huwa na huwa jukun fi jahannam tèrèdèrè sọ̀rọ̀ ìwọlé ẹgbẹ́ ìlú ìyẹ gàrí ìgá àti ní àtọ́lọ́ tuntun ayé òjò ọ̀nà kéde ilẹ̀ pàgánẹ́ta àkọọ́lẹ̀ ìpínlẹ̀ òjìnà òjì òṣòfò ọ̀pọ̀ kálọ̀ sí ilé Nígbà tí parí ní ẹgbẹ́ òkú náà, àlùfọ́ yẹn kú. Àbúrò ayé àná lórí ti rẹ̀ bá lọ bá lọ bá lọ lọ́kọ́ sí kúlù máa ń fọlá kàwé fún àwọn ángẹ́lì yìí kàlẹ́yìn àlùsọ́rì. Ẹ yẹn bó rẹ̀ lọ sọ̀kọ́lẹ̀ gbé oníkàlà àbọ̀ wà lọ. Ẹ yẹn bó rẹ̀ sọ̀kọ́lẹ̀ gbé sọ̀kọ́lẹ̀ gbé yẹn gbèsè yẹn ní ìwọ èrè misali bayan ɗauki ko sun wani waga da iwu wani gana wani a yi wani jan fara mafi da su fasara ya kai ma a fara da ya ka kaya a mai da su da saboda wani da kuma bawa ta shakul mufassiri shakul al-mufassiri ga inna Allah akhbara wa lam yuqayyid وتطلب كذلك كما أمري سوف تلمنا أقول أنه مجوى ونشان ونشفتر يجب أن نظام على wọ́n gánà wọ́ mú ti fọ́sára ẹ̀gẹ̀gẹ̀ kẹsàn mú gánwà alágúgà ẹgbà ṣùgbà aláfọ́sára wọn ayẹta aláfọ́sára wọn ayẹta tẹ́jọ́ ìjọba olóṣù àmọ́ wà á mọ̀ ọ̀rọ̀ wà á mọ̀ ọ̀rọ̀ jẹ́ àwọn olùdókòwò jẹ́ àná pẹ̀lú lẹ́sùn sí ìlọ́sùn muda mafasara ne alfadar don wuce wuce kokoka don yadda nama ibn jalil kogar kogadan da su wuce tabbata dan yan kufi nafsun nafsu da wani dukiya da su tabbata shi kuma mai mawakon tafsiri da su ya gafara an yi wuce kogar yan gaji da abuwa ya fiye fassara na je ka ba a sama tsari ya kalli mai alfada eh wa kala dinyo shagala mo ngun ya dinya ikhtilaf al anwa ikhtilaf al anwa mun ya tawara ngam ngam ko ba ji wasu ke usul tafsir ne islam baada ya kuchukua pesa sio na nikahia kumpia kutia baada ya pajena amesema ngoa yake ndio sio wakati wote gangan change ba sababu swali mshirika hizo sira wa Qur'an ni na cikin mulkin mala'ikin ma da kan bawon na rage yin tsira ba su ne wani ke yi daji ne wani ya daji ne amma shi ba ba na ba ke yin gudan mu ka ba daji ne ba na ke yin gudan wani wani wani ke yi da tsarki من شر ما خلق وفضلا من شر ما خلق عارف هو فضلا من الشر اللي بعد ما خلق على علمه من قبل رحمه الله تعالى تصير مقيمه وهو قد على في قوله تعالى من شر ما خلق على عادة من كل شر في أي مخلوق قام به الشر من حيوان أو كريم من إنسان إنسيا كان أو كريم Nga Allah subhanahu wa ta'ala wannan ruwan fa daga bakin dole da kai ruwa na ta yi ne ne ke daga daga na ke wa ce wa shi kuma so ko ga ne ko da fara da ne mun je ji wa ga ne shi ne ya ba da ku do eh au ke ni ke siyan je ji wa ga ne za ni ku do au ji ni ya ko ma wani ne ne ni ya ni ya ni no ne ko wa fara da ne ai ai saukin kan yana da wani bala'i ibi goron gari ne jajin goron gari ne ne jajin jajin ya bala'i annabi muhammad wai sakamakon ne ma adani shafi ma kama da amma kudan da yake wa eh iya gudu mu ne yau yanzu dole da ne ga yadda goron gari sakamakon ne ne annabi muhammad sallallahu alaihi wasallam وعلينا ينظر لك جدا القرآن ولا أتنى عليه وقل قولك كنتنا كونك أفضل وقال أنت بسوء عادي يا نبي محمد صلى الله عليه وسلم وعلى شيء ما نبي محمد أبو كويس ليه أجي أجمع إيه ينظر لك جدا من القرآن وقال شبتا عزيز يا نبي صلى الله عليه وآله وسلم وعلى شيء ما نبي محمد أبو كنتنا وكما عن الإجابة كل أعمله يرجل الفرج لكافلان كل أعمله يرجل النعم sọ̀pọ̀tà ní ìkòrò ohun wẹ́ ẹ̀fọ́gbẹ́gbẹ́ ní ẹ̀jẹ̀ ìṣòwò wẹ́ ẹ̀fọ́gbẹ́gbẹ́ ní àyíká kíkà kíkà tó láyà kòrò àyíká ẹ̀ ṣí jẹ́lọ́mọ̀ tó lè yìnà àti ìlú pẹ̀lú ọkà tó ní lọ́tọ̀ wọ̀ ọ̀gá àti ìmọ̀ tó tó láyà fún àlejò àṣẹ́gbẹ̀rẹ́ tó ń káàdì oríṣiríṣi lọ́kàn kò gbọ́dọ̀ láyà àti ìtọ́lọ́lọ́ àwọn àlẹ́ عليه ليس خطبته حاجة عليه ذلك إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا wai fatan ganin da Allah min shuru da mutuna tun daga bace ce ce ce ce ce bi ma ne su ce ce ce da rayin shi ètò jẹjẹrẹ dáàbò àti ìṣẹ́ra yìí lọ ní ẹ̀wọ́ ẹ̀ṣọ́ gẹ́gẹ́ ní oyin nígbà tí ẹ̀wọ́ ẹ̀ṣọ́ yẹn gẹ́gẹ́ ní aláwọ̀ ló bẹ́ ètò jẹjẹrẹ dáàbò ẹ̀ àti ìṣẹ́ra yìí lọ. ọ̀sẹ̀ yà á dà máa yìí ètò jẹjẹrẹ sọ̀pàdé ní ìṣòwò ìwà àná ẹ̀wọ́ ẹ̀ṣọ́ lọ́wọ́ àkókò fún àlùwà mo lárọ̀ ayà السلمية تقول متى جئت رسول الله صلى الله عليه وسلم يقول وهو عليه صلى الله عليه وسلم هذا السير أنا كمان نزل منزلا زنبور نجا شجر مكشي بانبور زنبور نجا شجر بانبور ثم قال ثم نشي شبا كونه ذاك مجرد أعوذ بكلمات الله التامة من شر ما خلق àwọn mai wuce da kai ba ta dai da ya gudu ya alamu a tsamma da ya kuma ma shafana min shafi ma kalaka daga bayan ekun tuwo na da shi

الوجوه وروى قدر الله أعوذ بكلمات الله تامة من شر ما خلق ẹgbọ́nà àyíkájú lọ́wọ́ ní àyíkájú sọ́kú ọmọ ẹgbẹ́ ìyẹ́ ìyẹ́ ayé àmà àti èdè yóò ní àmúṣe sáàjẹ́ àjẹ́jú lọ́rọ̀ ẹ́ ẹ̀ta ìfọ́sí mí ní àgbò ẹgbọ́ fún àjẹ́lọ́ta ìjẹ́ ààrẹ àjà àti ọwádà àlẹ́ ìwọ̀n àti kalimatin lahi me waya sadan gange ya ga shi Allah a sama da ke mace ne kucira min sharri ma ta da ya zo na ya yi kucira annabi gaje ga zuwa da bana lam yakuru shay'un in tura al-qur'an hatta yadda in hatta yadda ila yin basiri ya zalika sun ga abin da zarushi har da nawa abin da zarushi na a rage mamudu da yin tura a cewa. Bayan الإمام مسلم أتى كما الإمام أبو داود هنا رواية أجبني أبو هريرة رضي الله عنه أبو هريرة كان أبا بكر الصديق رضي الله عنه وقال فيك سيدنا أبو بكر الصديق كذلك في أبو تلك يسيرته وقال يا رسول الله سيدنا أبو بكر جاء يا عمي ويا رسول الله مرني بكلمات jini koro da ya kamin bacci bi ma'ana wuri ya kamin bacci ne wo jini koro ka ce ga gungo eh, a kudu wunna na ne a ce gaba iza a ba su diga a ci ba wani za a sai ku faga shi gogo a nake wuri ya kamin bacci ko kan eh, ga ke tsaya ne qala nabi ya e bagati ya ga Allah sun fa fa'a samawati wal ardh عالم الغيب والشهاده رب كل شيء ومليكا أشهد أن لا إله إلا أنت أعوذ بك إيه؟ أعوذ بك من شر نفسي وشر الشيطان وشركه قال كلها إذا أصبحت وإذا أصبحت وإذا أخذت مرجعك صلى الله عليه وسلم أنا في بقاء يا وأبكر بقاء الله يا وسيد شريف فاطر السماوات esuna ukasha kama kufa maishona wal ard unama pati kufa maishona atoi shuno kukunana aje malekezi kufa esuna ukasha tiene na suno ungama tiene na tati uono tona suno tona za milioni unje sio bado kwa bebayi kutokuwa ndio Rabba kulli shay'in ìròyìn nìyàrá ẹ̀ṣẹ̀ ṣúlẹ̀dà ìdájọ́ ìgbóòrò wọ́n wà ní ìkọ̀wọ́ káfíkì ẹ̀wọ̀n mú ìjọ aláwọ̀ lọ́wọ́ jáde ní àwọn ẹ̀wọ̀n mú ìjọ àmọ́ ìjọ ìgbóòrò sọ̀kọ́jà ìdíkùsì ìjọ sọ̀kọ́ká mú ẹ̀wọ̀n sọ̀kọ́ká mú ìjọ àtàtọ́ ilé wábà wá ní kájà àdítáwọn náà sọ̀kọ́ká mú ẹ̀wọ̀n sọ̀kọ́ká mú ìjọ aṣọ́ ìtàrà gáà tó ń pa mọ́tò òun mú ìjọ mọ́tò ń kan iná ọ̀pọ̀ kaso eno ampa mungu nazi kuwonya Allah ili bina mtia sana je bai wara sana gaba Allah tiji la mun je ro Allah anda insan ma la ya'lam wa shahada rafa kullu shay'in wa malikahu akaba an la ilaha illa jeli ka shi yana sa Allah ya wuce da ana so kawai a wuce ne a wuce ka ne wai sai ya wuce in sha da nasu daga bayan su ke yana yin su eh ke da ke an tsayi eh ke da ne tsayi ne wani ne wai sai ya wuce ko kin ruwa wa shabu shaytan bi mai wai sa gangan da wani daga bayan da wani shaytan ko wa shi ne eh dan fa ba shi shaytan ne ne ga shaytan da ake dan fa ba shi ko 我过去让你写蛋壳，让你写蛋呢。我过吃蛋呢。的 dengan syukur juga pula di orang berbalas anda dimohon tanam Ajaga Imam Abu Dawud munar wahai dia kata Abdullah bin Umar sendiri dia tuwo Abdullah bin Umar kan kata Rasulullah sallallahu alaihi wasallam idza safara fa qad al-layl enggak Nabi sallallahu alaihi wasallam kata orang yang tidak ada eh tadi a nan shi tana nan da shi la no jo ne ke ba wuri nan nan ba shi ko wa da yau da ga eh amma shi da garuwa a nufin mummuna a nufin sallar zuwa na kwanyi nuna su ko jiya su ko nuna zamani su ba ba a kai da zaɓi zaɓi su kai zaɓi ne da zuwa a a rufe kuta ko muni ko ba na ga daga a yi wani nan a na jiya mu ba a zuwa ne a na jiya su ga ya audu rabbi ya audu rabbi ya wakil ya ce wọ̀rọ̀kùnrinlá sọ̀kọ́ ní sọ̀kọ́ dájú náà lálẹ́sẹ̀ àyíkáwò sí lọ àwọn òmìnirá yìí ṣẹ̀lẹ̀ yìí ni mò ń sọ̀rọ̀ wọ́n yẹ fárángẹ́rì aláwọ̀ ìdẹ̀gbẹ̀ ìrọ̀lẹ́ owó wọ̀ṣẹ́bì máa ti gángẹ́rì ṣe fúnagájú nágájú mínísà fún ẹ̀wọ̀ tó ń gbọ́ náà wọ̀ṣẹ́bì máa ń rí kàkiri ṣe é ṣe òṣèré nágájú àyíkú ní ẹ̀bà fún ẹ̀wọ̀ tó ń gbọ́ náà wani shaidu ma ya yi wani ime wai tsarin gani ya muye ruwar da kai lafo ke kintakin wurin wa a wuzu min layi min asal ni muhammadu mai wai tsarin gani ya muye kafe wa kuwa da kai yi ko fata ne su guji ne wa min alhaye da wala a wani a safe wa gani da shi ne ke ne muhammadu wai tsarin gani wallahi wallahi e yetenya emecheza we fakangenje imelela kimechi nkaisa ekuba sashi yadira kebu sashi mbayikia bayeno komini kwa kusiba tete ngogo yara yara mambo kuta ile shebi bani ni shebi mafana we fakangenje ngoro ngene ngona nyani ومن شر غاسق إذا وقر سكون هذا كذا من المؤمن ويصاع جنبه بشر يوم ذلك الواقع من بالقوة يشون إذا وقر في إشكال من بالقوة يتكلم جنب هذا خاص بعد عام فهذا خاص بعد عام نتكلم خاص بدون ما يعلم إيه كيف أنا kan yana sokon shaganin ga kula a ruhu yurar bin farar min sharri ma khalaqa wa min sharri ghasiqin idha waqa ngo ga ki min sharri ma khalaqa la amu yantu ko da ga yake tuwo no a ba amma so ko ya sharri ne ba ko ya shi wa ni aka yi a sai ابن قيم ابن قيم انه قد قال احسن المفصل عمل البيت وقيمة التفسير يقول لك المليون هو اسمه اليوم مليون مليون الليل وقال عبد الله بن عباس الليل اذا اقبل به الوجه مدعي الشم يشير بيدك بالكون ودخل في كل شيء وتعالى شيء وتعالى كان دوره وعظم لما تعشد هنا والغفل إن البيان كان من الغفل من الظلمة تشكو يقال غفل الليل وعاد وأشفق إذا أظلم ولذا الإنسان كان الصلاة بسلوك الشمس إلى غفلة الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشينا قال وكذلك قال الحق ومجاهد الغالب عليه لا أقبل ودهن والوقوف إلى ذلك لا يكلنا وقضينا إلى ذلك لا يكلنا الوقوف له لا الدخول وهو يقول الليل خروج الشمس nga yi yau ke gane da shi gangan da ruwe bayan nga da ke gane da shi daga bayan ruwe biyu ijiyo da da gini gano wannan gaba ruwe ce biyu ita ne bayan su ku gano ko ke bayan gani da alheri wà nínú ọ̀gá tí ewu ìdílé sọ̀kọ́ káàkiri owó ẹ̀ tó ètò ìwọ̀n bá rẹ̀ yẹn mọ̀ parí kó dà àwọn ọmọ ìrọ̀ ìlú parí rẹ̀ ìyẹn yẹn mọ̀ parí tó lè sọ́ọ̀rì máa kàdámọ̀ nírọ̀rùn wọ́n lè sọ́ọ̀rì kọ́ kìkì ìzà wọ́kọ̀ ìrìnbàjì lọ́rùn ẹ̀ sí ẹ̀ kájọ. wọ́n ní sẹ́rẹ̀ banubani lákòókò ti fa balùwẹ̀ lè ṣí tún daga ààrùn náwà ebónú pọ́pọ́ ilé tèmi nípa àwọn èyí ìjọba tí lálẹ́ ẹ̀dá ìṣúná tó wá ní ìṣúná ẹ̀yà àyẹ̀ṣí ìjọba tí lálẹ́ ṣe yí ẹ̀nà tó wá ní ìṣúná àmọ́ ẹ̀yà àyẹ̀ṣí ìjọba tí lálẹ́ ṣe wú lálẹ́ tó wá ní ìṣúná àmọ́ ẹ̀yà àyẹ̀ṣí ìjọba tí lálẹ́ yí ẹ̀nà tó wá ní ẹ̀yà àyẹ̀ṣí ìjọba 那些养蜂，那一个还是什么？哎，那些养蜂，哎呀，也辛苦了。你看，我当起活当操，嗯，他就干一下午，那个妈妈接一下午，一个大饼，把那个拿回来做东西啊，那个他就干一下午，一天下午，哎呀，嗯，结果当不下来钱，我结果当天不操，还拿不操上。 Enggak susah-susah. Subhanallah. Suhu berusaha. Sekolah di syarikat tanpa tadi keluar. Eh, syarikat tadi. Wai fara gan da shan ke da ya hanta fara ne. Za ga da ke yi fina. Kino ba da kan na ga yi fina وهذا الشر هو شر السجن فيما كان يتقي وكان شر انه لا يشر ينزيله انه هو يصدر صفوه ولا شر ينزيله فهذا الشيء شيء هو فيه تبعهم صنعوا ذاك هو فيه تبعهم صنعوا من يجي الشيخ محمود يقول رحمه الله تعالى تجد يكون مغامره ṣàbá àlàpẹ̀lú tó lọ tó lè rí ká lẹ́yìn èwo lè fi àmá àdìbà lè ti bẹ̀rẹ̀ àdìgán mọ́jẹ́ àti òṣù etí ẹ̀ ọ̀la الذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان فلا تجعل في قلوبنا للذين عملوا ربنا انك رؤوف رحيم سقوط من الموت من فيه في فيه في الدور الامام الكعبان هو فيه حق وكيل كل طيب دائمه منها ولاية تبين الحكمان سيرة كاتشي جنسي إيه إلى قاعدة سيرة تبين الحكمان kayi namar suwa wani manya wani a bayan da ya shiga da ga namar suwa wani ko kayi ilé ìdáyàlẹ̀ ìmọ̀wá ní bá bí èdè ìyàwó tẹ́sí yíwá tí kò ti gé sí yí àti òṣèré ni wanaoasaru ndeni kabla kusete kwa wallahi wallahi wallahi na iya na hishi na mali za wapo kwa ndio waya manzi ndio si ndio wale kazi ya kwa ndio mche ngamla kwa ga wasabahu واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان ɓangarori da wuce ya karfi na zuwa da aka kai wani da aka kafin ma na jiya alijiya ne si jiya si na wu Allah ya ba ya wata daga a cikin wani sakangar da shari'a da fara shi zakar da ke yi shi na kan zagayen yin agayen na yin bambo ya ce fi ne ابن خير تذكر تذكر خير هو انظر وقد دل قوله ومن شر الزفاف في الرحمة

sùkúù ka ìlú gángan ní ewu ẹsì ní gángan ní sí ìta ṣe. Ayẹ̀lú Kùránù lẹ́yìn lè ṣe owó àgbẹ̀ sí ìlú gángan ní ìlú nínú wo. Ìta àti ìmọ̀ta gángan lè gíràùnù. Ìta àti ìmọ̀ta gángan lè gíràùnù. Ìlà Mùsá yẹ kọ́ tó lára wa. Kọ́ àyìnbá Mùsá ní ìmá àtúntò ìlú. Kọ́ ló yẹ ẹni dáa. láàbì èrè ìmọ̀ káyọ̀ láàyè láàbì wọn lé òkú káyọ̀ káàkiri ṣe àwọn ọ̀tá láàárín ilé tí kààkùn bá ọkùnrin ló gbóró ẹ̀rọ ìyá lẹ́yìn láàbì oṣù méjì sí ilẹ̀ tó àwọn ewúrọ̀kùn náà yẹ lẹ́yìn wá. ẹ̀rọ fún o ní ọ̀gá ọ̀pọ̀ àtọ̀wọ́gá sí yẹ́kẹ̀ àti tààtúwẹ̀ dẹ̀gẹ̀ báyẹ̀ pàṣẹ rẹ̀ òkú yá sáré fọ́ọ̀rọ̀ ìmọ̀kẹ́ ìdókòwò ká òkú ká máa ń yí ìgbàlẹ̀ àtẹ́yìn ẹ ẹ sàtọ́kọ hasada ńgọ̀ yẹ hasada bèèrè gáàlà áyìn ní adọ́gbàjú adẹ́jẹ́ adẹ́gbàjú tó ná máa na-adị jẹ́ hannu da shugaban ruwa koci ya ya tsara wakati wanda ya zawa waya wakati wanda ya zaji biyan ya zawa waya yin gora na ga iye da cikin bayanin sai haskaka karatu ne gudu insha Allah ta eh eba ya mutu da ya fara yin dole kishi ayo da ba a mun da roƙe ya wuce fara da ga aka da so ba Imran an ya kuke nan naka an ya tilu nan naka a kuelewa ebona wenye tajawa ile kukutia am yakhuduna an-nasa ala ma atahum Allah min fadlihi kati yake pale embe lazatani ezi na sasa para ya ena sasa para wa Mungu solo na wa sasa kuna hukumu ya nchi wakala atenga ala Ibrahim al-kitab eh kama ya Musa kwa kweli bila tatizo لما يصل الجند يا أهل إبراهيم قد أعطينا أهل إبراهيم الكتاب والحكمة كان فيهم كان عن الجند وأعطيناه كل عظيما إلا يجب أن تكون فرعون شكرا شكرا شكرا شكرا wakati wewe unaishi mambo kwa Bwana lao zile kana ya wao zile ya wao zile wa Yesu wao zile wa kama wao kayan na shi ne zaga a cikin yawe shi ya baba wuce kwai mutane nuwo wa mako ba da so fara mu yawe wa ya ko ga wai wa ga attachment to their own generation world. This should be a motto, this should be a motto, motto, motto. Kan kai ga dole ne ne ya le mu je ko shi na wani kiyo ke ya tana ba ya yi da janna da ni wa ni dira fa da mu ya ba ba wale wale ta ba ba ya yi da ba ìlàjẹ̀ náà nà na yíra ìgá na ilẹ̀ ẹ̀fìn yá àti ìdòdòṣì wà ní ojú ọzọ títí ní ọzọ wà ní ọzọ sáraka ní ọzọ wà ní ọzọ kàbẹ́ ní ọzọ òun yà ọzọ káàdì máa pẹ̀lú ẹgbẹ́ ní yóò pọ̀ tẹ̀lé tó wá ń fún a ga yan asada nan a ce rayan ya sada jirage bayan karafin kurama wuce ga wata kukuta wa mace kukuta ce kawaya kawai da zai su kuwa yi ba asada da shi mara zafi ne misali hadisi na idan jama'a kwanar suya da wa a musulmi ba a cikin da abu da ya zuwa kan da malaika jibril zai da annabi muhammadu muku ya na hadisi ya annabi muhammadu nan sallallahu alaihi wasallam ki malaika jibril ko ga bismillahi arifika min kulli shay'in yuzika min kulli sharrin nafsin aw aynin hasibin Allah yashfika bismillahi arifika asantara yake ule taadili amashi lani energy shi gangan da kuke jikar kawo su ya ce da barasa da wani nga ba su baka ya koro kami tidak turun dalam ya dengan betul dan kita ini makamu التقدير مقيم للإمام ابن قيم رحمه الله تعالى وليس ذلك هم مصروفون من الرحمة والله في دولة بل يجري من المسلم مكان الله سبحانه وتعالى أن يجري شيئا من شيء مباح يجري لا تؤمن dangane da cewa yin shekan yawa ne da a sokuri ne su yiwuwa ومثلات التوفيق معهم معقول وأسأل محقق اليقين المنزلة يعقد بالفوز المبين صادقا إلى جنة الفردوس في داره الصور سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله vamos é deixar o governo e que o cara compreende na nossa oportunidade o parte de discussão do estudo internacional. Ah, valeu, não ficaremos aí. Quando eu vejo o caso de sua taxa, وهو أعلم محمد صلى الله عليه وسلم لكن يكون له صنكار يشتغل لما وقع القرار من محمد صلى الله عليه وسلم في بعض الشهور إلى مطار إلى مطار في الصبر وقعت بين يقول الدين وشجرة حالية جاهلية ما واتو النبي محمد بسم فوائد في الدين وعليك ما يقول لك أنه في جيشنا أتينا له سوتي شيما سيدا على أول مجد كتك الثوبان من الذي فقد رواه ومن وين فقد لما كتك رواه ومن وين فقد لما كتك رواه ومن وين فقد لما كتك رواه أكيد ومن وين فقد إنه كذا وعشية كذا يقول الساعة في بيت رأي في صوري أي نقول نعم نقول كذا كذا abin da mun da wani amma ba wanda ba ga fada haske rayuwar bani adam ne da fata annabi Muhammad sallallahu alaihi wasallam ko an kare ko na aja aja wọlé tó ti tó ti lé yẹn nínú wo àyíká gẹ́gẹ́ bá ti ní àgbẹ̀dẹ̀ mọ́wọ́ lọ́wọ́ ìwọ́n wọ́n àwọn ọ̀dọ́ ti ṣe lọ́wọ́ ìjọba. amma jiya yanzu sun gode kuma don gani da ke zai zo shi har su fi kowane filan duniya na da ya ba fiya yi mai shi ne ne da ya yi a yi su da ba wasu shi ke nan azu azu aka fi mai shi ake da rayuwa an su ta ji cewa الذي يدخل على مصور إلى برضه غير مجهول شيطان لا يؤمن والله لا يسوء أقوالا إيه نقول أقوالا إيه نقول أقوالا وإيه وكان ذلك musamman lokacin da ya da ne ko ba da ara wo ne wallahi kwanci kike da kuwa la kuya máa ń tẹ̀lé ìgbẹ́ náà láì sí. Kó wọ́n ní wà ní wàṣíṣ

ìgbàlẹ́ yẹ ẹ̀ ẹ̀ náà mo ń lókù ilé láti kábòlù yẹn èyí wẹ̀ ní òṣù tí a kò máa fẹ́ ti dàgbọ́ ọ̀hún lọ́kẹ̀ ya ọ̀dàdé mọ̀ ní lábẹ́rẹ́ kọ́ ní àti àṣìṣe àṣọ̀tì ìgbà ìgbà ìgbà ìgbà ìgbòdo òkú òkú ìyà un tempo, un tempo con altre parole, o chi mi dia, cioè chi mi dia, diciamo.